dúpẹ́ o àdúpẹ́ àdúpẹ́ fún eléyìí tí pé òun wà nítorí pé a tún dáàbò bo ìyẹn ni pé tíyàn bá wà nígbà míì ó máa ń kú fẹ́rẹ́fẹ́ nígbà míì téèyàn ní lórí ah, irú ẹ náà ni onímọ́tò tí mo sọ yìí nígbà táwa padà rí wọn ó ní nǹkan tí ò jẹ́ kó wọ̀ lọ òun ṣẹ̀ṣẹ̀ ná twenty five thousand sórí mọ́tò yìí nìyí ah, ta ló máa lọ mọ́tò tí ò bá sẹ́mi <laughs> wọ́n gbà láti jẹun láti náwó sí mọ́tò ṣùgbọ́n láti ná owó sí ara àwọn gan fún ara wọn. Mm, àwọn nìkan kọ́ gbogbo èèyàn náà ni máa ń ṣe ẹ̀fọ́ mi tí a bá wo wàhálà tẹ́ ẹ bá lọ sí àwọn general hospital tẹ́ ẹ bá rérò ń bẹ̀ bìbà mm. tó jẹ́ pé wọ́n ń dúró tán fẹ́ rí dókítà mm. pé iṣẹ́ ńlá ni àti pé déètì tán ò fẹ́ lómìn gan fọlọ́wọ́n bó ṣọ́yìn kódà àwọn dókítà ní kí làwọn fẹ́ ṣe èrò ti pọ̀ jù àbí èrò ti pọ̀ jù kí ni káwọn ṣe tẹ bá dẹ̀ lọ sáwọn hospital àdáni náà mo ń sọ lẹ́ẹ̀kan nípa débẹ̀ rí fáwọn dókítà gan wọn ní fẹ́dá tó ìbá ti mówó wá kódà lára àwọn dókítà tó wà lọ́sítù gan àwọn gan náà wọ́n lọ ọ̀sítù tí wọ́n tán dání tó jẹ́ pé ń gbọ̀ bá ṣe kínní gan wọn á fi ó dáa ṣó lè lọ sí báyìí báyìí àwọn náà ni ó tó bá débẹ̀ àwọn náà ló bá dé. iye la fi ń dúpẹ́ lọ́wọ́ àwọn eléyìí hmm, hmm. tí wọ́n lè gbà wá láyè láti tọ́jú kọ ọmọ nàìjíríà pé ọ̀nà tí ìgbà tá a ṣe lè ṣe ṣì wà ìyẹn ni pé ẹ fi gbogbo ìyẹn sílẹ̀ òótọ́ ni ìjọba wà aráàlú náà rèé ṣùgbọ́n àwọn dúró nídìí pókè àwọn fẹ́ ran aráàlú lọ́wọ́ tẹ bá lè ṣe àwọn àǹfààní tó wà ńbẹ̀ wípé fọ́ọ̀mù wà ńbẹ̀ tó máa fíl wọn lè ti fíl ẹ̀tàn ọ̀fẹ́ ni fọ́ọ̀mù tó máa fún wọn ọ̀fẹ́ ni fọ́ọ̀mù tó máa fún wọn kàtígórì méjì ló wà kàtígórì ìwọ nìkan kàtígórì ọkọ ìyàwó ọmọ mẹ́rin. bọ́dá ìjẹ́ kí n bèrè nǹkan kan kí ló dé tó jẹ́ pé àwọn nǹkan ìjọba tó yẹ kó wúlò fáráàlú àwọn aráàlú òkè jẹ gàgà. ó bá yà mí lẹ́nu o prescription ṣe mi ò mọ̀ mi ò ẹ má dúdú pé mo ṣe ìgbésí o. nítorí pé láìpẹ́ yẹn mọ̀ wọ́n sọ̀rọ̀ pé bóyá kan ta àwọn ohun ní ìjọba kan pé tó bá tà ló máa tó ṣiṣẹ́ dáadáa bẹ́ẹ̀ pé wọ́n sọ àwọn sínẹ́tì ń sọ pé bóyá kan ta àwọn asẹ́ẹ̀tì. bẹ́ẹ̀ni à ń gbọ́ bẹ́ẹ̀ wọ́n wọ́n báyìí pé lẹ́nu kan wá sọ pé ó dà pé màá fẹ́ dà nípa ẹ̀rí pé gbogbo tó bá jẹ́ tìjọba wọn yìí ṣe dáadáa Eh, owó ti nepa hmm. ẹ̀jẹ̀ rí látòrí ECN hmm. ECN ti ẹ̀sìn dáyọ̀ fún àgbàdùn náà gbà yẹn hmm. <laughs> àgbàdùn lọ́la yìí ECN n kò yẹ kó o di nepa nepa títí di o ti di ECN. ṣe rí àwọn èmi fi ẹ̀gbẹ́ kan díẹ̀ mo fi fẹ́ faramọ́ kọ́ńtà tí olóyìnbó ń pè ní rímí bond of those assets tí ò ṣiṣẹ́ mọ́ rárá mm-hmm. ẹ lọ sí one thousand and twelve àbí one thousand and thirteen oh, one thousand and four kọ́ <laughs> wo bó ṣe fẹ́ ẹ gbòkú síbẹ̀ mm. wọ́n ti bẹ̀rẹ̀ ọwọ́ aládàáni ló dàbí pé ó wà báyìí. àmọ́ kó tó di pé wọ́n tún ṣe hmm. ìgbà kan ọkùnrin bísí ọ̀la ti lọ wọ́n ń gbé ní one thousand and four ó dàbí pé floor tán wà bóyá floor nineteen ni ọ̀gá mi wá rán mi lọ bẹ̀ kí n lọ rí bísí ọ̀la ti lọ wọ́n ti pè wọ́n lórí fóònù nígbà mo wá débẹ̀ mo wá dé sàlẹ̀ mọ́ náà wípé fúláàtì bíṣọ̀ láti lọ ni mo ń lọ. ọmọ tó dẹ̀ sọ fún mi ọmọ kékeré náà ó ní òkè mẹ́rin ní kìkan gòkè báyìí ó ní kò sí ẹlivétọ̀ ní ìdí. ó ti wá ń sìn. kò sí ń gbà yẹn. ó ti wá ń sìn. so màá sọ ó ní tí mákàn gòkè báyìí pápápá ó ní mákàn dé fúláàtì wọn ni mo bá ń lọ mo bá ń lọ mo bá ń lọ mo bá ń lọ mo tún ábìrì lọ ẹnìkan mo ní ọdún bíṣọ láti lọ àwọn ènìyàn ti di mẹ́rin nígbà mo dé nineteen eh. tí mo akọlẹ̀kùn fúláàtì wọn pẹ̀wẹ̀ àwọn náà wà lé lọ́wọ́ níyàn wà lórí fóònù lọ́wọ́ ni wọ́n wá ní kọ́mí nígbà mo wọlé rẹ̀ mo wá rọ̀ rẹ̀ ó bá bẹ̀ sí rẹ̀ wọ́n á sọ pé ìwọ náà ti rí wọn níyà táwọn jẹ ń bìrì. wọ́n ti tún ṣe. tó bá fẹ́ fìyà jẹ ọmọ tó bá fẹ́ fìyà jẹ ọmọ hmm. níṣẹ́ ni kò ràn pé wà lọ ra bisikíìtì sálẹ̀ lọ ra bisikíìtì sálẹ̀ kó kúrò lókè kó lọ ra bisikíìtì kó dẹ̀ padà sókè ìyá ló fi jẹ́ pé kò rán mọ́ iṣẹ́. àwọn àwọn irú bẹ́ẹ̀ yẹn wọ́n ti gbé fún aládàáni ti gbà ó ti gbà. òmò ń wò pé. Eh, àwọn èèyàn àwọn èèyàn wa ni ká ṣèǹjì ìwà wa sí nǹkan tá a ní. ẹ̀yin èèyàn àwọn èèyàn ẹ ṣèǹjì wa yín. <laughs>